etí yín mélòó wọ́n ní nàìjíríà ti di ibùdó àwọn afẹ̀míṣòfò ìròyìn kan jáde lọ́sẹ̀ tó kọjá ọ̀nà méjì ni ìròyìn náà látọ̀dọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé tí wọ́n ń tẹ̀lé ohun tó ń ṣẹlẹ̀ káàkiri ń pọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò ni ìròyìn àkọ́kọ́ sọ pé ní gbogbo àgbáyé báyìí nàìjíríà orílẹ̀-èdè tiwa ló wà nípò kejì nínú àwọn orílẹ̀-èdè àgbáyé táwọn afẹ̀míṣòfò fìdí jókòó sí jùlọ ìyẹn ni pé tá a bá mórílẹ̀-èdè iraq tó fi díẹ̀ jù tiwa lọ nàìjíríà tiwa ló tún kàn àwa la gba àwọn afẹ̀míṣòfò láàyè jù lọ́dọ̀ wa làwọn ẹni ibi yìí ti ríbi jókòó sí jùlọ tí wọ́n ń ṣe bó ti wù wọ́n ní iraq láàrin oṣù kìíní sóṣù kẹfà ọdún tá a wà yìí ìgbà òjìlélọ́ọ̀ọ́dúnrún-ún-dín-mẹ́ta three hundred and thirty-seven làwọn afẹ̀míṣòfò kọlù wọ́n káàkiri orílẹ̀‐èdè náà ní ti nàìjíríà ìgbà ọ̀ọ́dúnrún àti márùn-ún three hundred and five ni wọ́n kọlù wá níbí nígbà táwọn afẹ̀míṣòfò sì kọlù wọ́n nílẹ̀ síríà nígbà méjìlélógóje nígbà tá a bá rántí pé lọ́dún twenty fourteen kíjọba àwọn buhari yìí tó dé ọ̀rọ̀ àwọn àfẹ̀míṣòfò yìí ò le tó báyìí nàìjíríà tá a bá sì fi wé tọdún yìí níbi tẹ́gbẹẹgbẹ̀rún àwọn èèyàn ti kó sí dààmúdààbò wọn tí wọ́n ti pogun lọ́gọ̀ tọ́gọ́rọ̀ sì ti sá jáde nílé àti bùgbé wọn kò sí béèyàn ó ṣe gbóríyìn fúnjọba yìí ń pọwọ́ tí wọ́n fi mógun àwọn afẹ̀míṣòfò ọ̀pọ̀ ibi tọ́rọ̀ yìí dé dúró lónìí ìjọba yìí ló fa púpọ̀ nù wọn nígbà tí Buhari kéde ní 2019 pé gbogbo àwọn ará ilẹ̀ áfíríkà tó bá fẹ́ wọ nàìjíríà wọn ò nílò físà láti ibi tí wọ́n bá ti ń bọ̀ kí wọ́n ṣàmà wọlé wá ni àwọn amòye ọ̀rọ̀ ti mọ̀ pọ́rọ̀ náà ò di wàhálà nítorí lásìkò táwọn afẹ̀míṣòfò ń sáré kiri ayé ni látinú oṣù kẹsàn-án ọdún 2001 tọ́sàmà bin Laden àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ ti fẹ̀rọ̀n pílẹ́ẹ̀nì wọlé olókoòwò àgbáyé ilẹ̀ amẹ́ríkà lórílẹ̀‐èdè gbogbo ti kóraró láti máa kànjẹ́ káwọn èèyàn wọ̀lú wọn ṣáá àfi ti nàìjíríà yìí ló yàtọ̀ kàkàkà tilẹ̀kùnlé tiwa níṣẹ́ la kúkú ṣí sílẹ̀ gbaragada táwọn afẹ̀míṣòfò pàápàá àwọn tí wọ́n lé láti Afghanistan àwọn tí wọ́n ń sábọ̀ láti Syria àwọn tí wọ́n fogun lé ní Sudan àti Libya àtàwọn ìlú tó kù bẹ́ẹ̀ sì rápálá wọ Nàìjíríà ní báyìí amẹ́ríkà sì lé wọn jáde lọ́dọ̀ wọn wọn ò rí síríà wọ̀ mọ́ wọn ò lè dá wọn lu òyìnbó tó kù kódà kínní náà rọlẹ̀ láfghanistan ju bó ti wà tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n ní nàìjíríà kínní náà lè sí i ni nítorí báwọn ẹni aburú yìí ti ń wọlé ni wọ́n ń jókòó gbogbo apọn tíjọba wa sì ń pariwo páwọn ń ṣe kò sẹ́nìkan tó ríbi tó yọrí sí i àwọn afẹ̀míṣòfò ti gba àwọn ìjọba àbílẹ̀ kan kò sì tí ì pẹ́ tí gómìnà nasir el-rufai kọ̀wé sáàrẹ̀ buhari páwọn afẹ̀míṣòfò ti gbìjọba òun sí méjì ní kaduna páwọn ń ṣèjọba lápá kan òun gómìnà náà ń ṣèjọba lápá kejì bíi ẹgbẹ̀rún mọ́kànlá àtààbọ̀ iléèwé ni wọ́n ti tìpa nílẹ̀ haúsá báyìí nítorí kí wọ́n má já àwọn ọmọ wọn gbé lọ àwọn ọmọ iléèwé bíi mílíọ̀nù márùn-ún lé wọn ò lè lọ síléèwé gbogbo àgbègbè náà tó jẹ́ wọ́n kàn ń rìn kiri ni ìpalẹ̀mọ́ aburú míì tún nìyẹn fún nàìjíríà lọ́jọ́ iwájú nítorí gbogbo àwọn ọmọ tí wọn ò kọ́ lẹ́kọ̀ọ́ yìí púpọ̀ nù wọn ó padà dọ̀daràn nígbà tí ò sẹ́nìkan tó tọ́ wọn sọ́nà ń kékeré wọn ní tọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí buhari kò ṣe dáadáa fún wa o òṣèlú àtẹ̀lẹ́yàmẹ̀yà wọn fi kínní náà ṣe láti ìbẹ̀rẹ̀ lòun kò ti gbà páwọn afẹ̀míṣòfò làwọn fúlàní tó ya wọ nàìjíríà látẹ̀yìn odi ohun tóun gbà ni pé lára àwọn fúlàní tí wọ́n jẹ́ èèyàn wọn tí wọ́n bá wá sí nàìjíríà kò sóhun tó burú ń bẹ̀ nídìí èyí gbogbo ọwọ́ líle tó yẹ kó fi mọ́rọ̀ yìí kó fi mú ohun tó ń tẹnu mọ́ tó sì fi ń hùwà ni pé àwọn fúlàní àtàwọn àgbẹ̀ ni wọ́n ń bára wọn jà lójú tiẹ̀ àwọn ọmọ onílùú ò kí fúlàní gbáàrin wọn ni gbogbo ìgbà tó yẹ kó ti pa àwọn ìka ẹ̀dá yìí láfẹ̀mí ṣòfò fúlàní onímàálùú ló ń pè wọ́n bẹ́ẹ̀ fúlàní onímàálùú yàtọ̀ sàjínigbé àtàfẹ̀míṣòfò ìgbà táàyè gba àwọn afẹ̀míṣòfò yìí láwọn ìpínlẹ̀ tán làwọn fúlàní ṣe ń darapọ̀ mọ́ wọn tàbí táwọn afẹ̀míṣòfò tí wọ́n ní wọ́n ti yíwà padà tí wọ́n kó sínú iṣẹ́ ológun lèèyàn yóò sọ ni èyí ló mú fẹ̀míṣòfò gbilẹ̀ nàìjíríà tá a fi wà ń pò kejì lágbàáyé nínú àwọn táfẹ̀míṣòfò ti ráàyè lọ́dọ̀ wọn èyí tí buhari ṣe kò tó tàwọn tó ń bá a ṣiṣẹ́ àwọn tí wọn ò lè bá sòótọ́ ọ̀rọ̀ tí wọ́n rohun tó ń lọ tí wọ́n máa purọ́ fún un tí wọ́n sì máa sọ fáráàlú páwọn ti láwọn afẹ̀míṣòfò lọ òun ló délẹ̀ yìí o ipò kejìlá wà nú àwọn orílẹ̀-èdè afẹ̀míṣòfò báwo la ṣe ní bọ́ sípò kìíní o àfi kí buhari àtàwọn èèyàn ẹ̀ tètè múra kí wọ́n yí nǹkan padà kíá ẹ dojú ogun gidi káwọn afẹ̀míṣòfò yìí káyé tó gbé wá sípò kìíní pé nàìjíríà nílẹ̀ àwọn afẹ̀míṣòfò ẹ má jẹ́ kí eléyìí ṣẹlẹ̀ o ohun tí ó bà nàìjíríà jẹ́ títí ayé ni ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí